ẹlẹ́ẹ̀kẹta jawazu salati ilal-na'im jawazu salati àtẹ́ni bá fún kò sí láì fi sábà tí èrò sí ìpìlẹ̀ yóò bá ilẹ̀ yóò bá ọlọ́run kó ilé ayé ò bá ẹni bá ilé dọ́rú ẹ̀ wò tẹ́ni ní bá jí yóò yí ju para lẹ́wọ̀n àwọn àti tí wọ́n lè gbẹ́ kí o ayé torí lọ́kàn rẹ̀ bí ikẹ́ ti ń gbèrò kó kú nù táwọn gbà pé òkú là máa ń kírun sí ẹ dákun ẹ bá ń sọ fúru wọn báàbá kírun tó kù lára àyè máa ń rùkú báàbá kírun tó kù lára àyè máa ń sojú dúdú inú òkú kọ́ là ń kí sí lára kódà kan mọ́ kí ìrò òkú sí ọ lára òtúmọ̀ tó pọ̀ kú àtàfẹ́ kú sá a ti kú iná ìrìn a ti kú náà ìdápọ̀ ẹjá lọ rí yíò yìí padà Aisha radiyallahu anha lásọ yìí olóhùn a mọ́ sùn níwájú àjẹ́bì kírun níbi ànábì rẹ̀ forí kàn dédé bí ẹsẹ̀ orin ànábì tó tápọ̀ pé bá ṣe kínú sàkásẹ̀ ìwọ tó fẹ́ kí nìtọ́ lẹ́ni sùn mọ́ dààmú ẹlẹ́ni dàpọ̀ yóò gbádùn ọ̀rọ̀ mọ́ dìde dàpọ̀ fún bẹ́ẹ̀ mo fẹ́ kí nìtọ́ yóò sòkè ẹ̀ òkú kọ́lọ̀ kí nìtọ́ yóò yóò sọ fẹ́ pa ìwọ náà tẹ́ sí òṣèlú àtọ́ ọba tají mọ́ fòdìde tọba báwọn ẹ̀sìn wọ́n mọ́ fòdìde gidi níbá kọ́nà yóò jẹ́ subhanallah subhanallah illallah tí ó túnmọ̀ kàkùn sí ìtorí ẹ̀ àbí hamada bìláìlì ìtara tí ò sí mọ̀ ní ọlọ́fẹ́ ti ẹni bá ń sùn alẹ́ṣẹ́ gíní alìmọ́ kí o ti wá tí ó sì sọ̀rọ̀ fi ẹ̀ wọn láìṣà mọ́ ṣe pẹ̀lú dáadé ìlànàbí àìṣà lóhun kó tó aláwọ̀bẹ̀rẹ̀ yàdá yìí àṣírí láti wọn a máa sún wájú àdébìsọ̀ lọ́wọ́ àtàlọ́ wàrẹ̀jì láyé abíyẹ́ tẹ́bílátì ó lẹ́sọ̀ méjì ti bẹ̀ kíbla rẹ̀ fàyídà sájẹ́dágọ́ mọ́sàlì tó bá ti fẹ́ forí kanlẹ̀ yóò tápù báyìí fàkọ̀bá ń torí jí láì òun ti kásọ̀ méjì sókè fàyídà kọ́lọ̀ bá sàtúùmà tó bá ti wá dìde òun ti nàzẹ̀ méjì padà wà ní bóyú tó yóò bá ilẹ̀ ilé ìsàfihàn bákan náà àtúnmọ̀ nǹkan ní ìhàdíìtì ńlá pé wà ní bóyú tó yóò bá ilẹ̀ ilé ìsàfihàn ọ̀sán ó ní jọ́ tó ń wí yìí kò sí nánú ilé sallallahu alaihi wa sallallahu alaihi wa kò sí nánú ilé àdáyé ara mú kí níkan bí kò sí nánú ilé náà yíò náà máa ń dàbò wálẹ̀ yorùbá pé àṣẹ kò tó sí láì fi ká kírun nínú òkùnkùn alè kírun nínú kíni nínú òkùnkùn àwọn àbáwá gbára ní ọmọ kára ṣe máa kírun ní òkùnkùn ní kò láì fi bẹ̀rẹ̀ a bá ní kí lẹ́rí rẹ̀ ìyálawa iṣẹ́ ló wì yìí ó ní jọ́ tá lẹ́yìn kí ló ń bẹnu lé tó ń sùn wájú rẹ̀ lẹ́yìn pẹ̀lú yóò tún yẹ̀wò mọ́ ilé lẹ́yìn ìṣàfihàn àṣàbẹ̀ kò sí náà lólé wọn bàbá wa tán mọ́ ń tẹ̀lé ìkanra náà wà kádàkùn ìmọ̀lólà bí ní ọgbọ̀n òpè ọ̀pọ̀lọpọ̀ eh, ìwọ náà àbọ̀ wa ní bàbá kan àwọn àlè àti ṣé máa fi olóko ni àbá ẹ̀ kí n ka síra ni ẹ̀yin ò mọ̀ pé ìjọba àmọ́ àgbàlagbà ọkọ̀ wa ni ah, kò sí tó ní amọ́ tìrùn ní òkùnkùn a fi olókùn ó ti bẹ̀rẹ̀ inú òkùnkùn mọ́ ní òfin kankan ọlọ́wọ́ ọba wa tá a fẹ́ kí i fún àtòkùnkùn àti mọ́lẹ̀ ìtàní gbogbo ẹ̀ ìtì ń ṣẹlẹ̀ nínú mọ́lẹ̀ àti ìtì ń ṣẹlẹ̀ nínú òkùnkùn tó kàn fẹ́ pamọ́ fún méjèèjì méjèèjì ò pamọ́ fún un ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo ẹ̀ báyìí lórí ní kèdèrè